Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹẹ̀dọ́gbọ̀n. Lẹ́yìn ọjọ́ mẹ́ta tí Fẹ́stù dé sí agbègbè ibi iṣẹ́ rẹ̀, ó lọ sí Jerúsálẹ́mù láti Kesaria. Àwọn olórí àlùfáà àti àwọn aṣíwájú àwọn Júù bá gbé ọ̀rọ̀ Pọ́ọ̀lù síwájú rẹ̀. Wọ́n ń bẹ̀ ẹ́ pé kí ó ṣe oore kan fún wọn kí ó fi Pọ́ọ̀lù ránṣẹ́ sí Jerúsálẹ́mù. Èrò wọn ni láti dènà dè kí wọ́n bá lè pa á ṣùgbọ́n Festu dá wọn lóhùn pé. àwọn ọmọ ogun sọ Paulu ní Kesaria èmi náà kò sì ní pẹ́ padà síbẹ̀ ẹ jẹ́ kí àwọn aṣíwájú yín bá mi ká lọ kí wọ́n wá sọ bí wọ́n bá ní ẹ̀sùn kan sí i. kò lò ju bí ọjọ́ mẹ́jọ tàbí mẹ́wàá lọ pẹ̀lú wọn ni ó bá padà lọ sí Kesaria ní ọjọ́ kejì ó jókòó nínú kóòtù ó pàṣẹ pé kí wọ́n mú Paulu wá nígbà tí Paulu dé àwọn júù tí wọ́n wá láti jerusalem tó yíká wọ́n ń ro ẹjọ́ ńláńlá mọ́ ọ lẹ́sẹ̀ lọ́tún lọ́sì bẹ́ẹ̀ ni kò sí èyí tí ó lẹ́sẹ̀ nílẹ̀ nínú gbogbo ẹjọ́ tí wọ́n ń rò nígbà tí paul bẹ̀rẹ̀ sí sọ ti ẹnu rẹ̀ ó ní. n kò ṣe ohunkóhun tí ó lòdì sí òfin àwọn júù tàbí sí tẹ́ḿpìlì n kò sì ṣe késárì. nítorí pé festus ń wá ojúrere àwọn júù ó bi paul pé ṣé o kà lọ sí Jerúsálẹ́mù kí n dá ẹjọ́ yìí níbẹ̀. Paul dáhùn ó ní. níwájú ìtẹ́ ìdájọ́ ọba Késárì ni mo gbé dúró níbẹ̀ ni a ní láti dá ẹjọ́ mi n kò ṣe àwọn Júù gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ dájúdájú bí mo bá rú òfin tàbí bí mo bá ṣe ohun tí ó yẹ kí á dá mi lẹ́bi ikú n kò bẹ̀bẹ̀ pé kí ẹ má pa mí ṣùgbọ́n bí kò bá sí ohun kan tí a lè rí dìmú nínú ẹ̀sùn tí wọ́n fi kàn mí ẹnikẹ́ni kò lè fi mí wá ojú rere wọn ẹ gbé ẹjọ́ mi lọ síwájú késàrì ọba. Fẹ́stù foríkorí pẹ̀lú àwọn olùbádámọ̀ràn rẹ̀ ó wá dáhùn pé. ó ti gbé ẹjọ́ rẹ lọ síwájú ọba késàrì nítorí náà o gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ọba késàrì. lẹ́yìn ọjọ́ díẹ̀ agripa ọba àti berenike wá kí festu ní kesaria wọ́n pẹ́ díẹ̀ níbẹ̀ festu wá fi ọ̀rọ̀ paulu síwájú ọba ó ní. ọkùnrin kan wà níhìn tí felixi fi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n nígbà tí mo lọ sí jerúsálẹ́mù àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà àwọn júù rojọ́ rẹ̀ wọ́n sì bẹ̀ mí pé kí n dá a lẹ́bi mo dá wọn lóhùn pé kì í ṣe àṣà àwọn ará róòmù láti fa ẹnikẹ́ni lé àwọn olùfisùn rẹ̀ lọ́wọ́ láì fún un ní àǹfààní láti fojú kojú pẹ̀lú wọn kí ó sì sọ ti ẹnu rẹ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án nígbà tí wọ́n bá mi wá síhìn n kò fi ọ̀rọ̀ náà falẹ̀ ní ọjọ́ kejì mo jókòó ní kóòtù mo pàṣẹ kí wọ́n mú ọkùnrin náà wá nígbà tí àwọn tí ó fi ẹ̀sùn kàn án dìde láti sọ̀rọ̀ wọn kò mẹ́nuba irú àwọn ọ̀ràn tí mo rò pé wọn yóò sọ àríyànjiyàn nípa ẹ̀sìn òrìṣà wọn àti nípa ẹnìkan tí ń jẹ́ Jésù ní ohun tí wọ́n ń jà sí Jésù yìí ti kú ṣùgbọ́n Paul ni ó wà láàyè ọ̀rọ̀ náà rú mi lójú mo bá bi ọkùnrin náà bí ó bá fẹ́ lọ sí Jerúsálẹ́mù kí a ṣe ìdájọ́ ọ̀rọ̀ náà níbẹ̀ ṣùgbọ́n Paul ní kí a fi òun sílẹ̀ ní ìtìmọ́lé títí késárì yóò fi lè gbọ́ ẹjọ́ òun mo bá pàṣẹ kí wọ́n fi sílẹ̀ ní ìtìmọ́lé títí tí n fi lè fi ránṣẹ́ sí késárì. agrippa bá wí fún festu pé èmi fúnra mi fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọkùnrin náà. festu dáhùn ó ní ẹ ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ lọ́la. nígbà tí ó di ọjọ́ kejì agrippa àti berenike bá dé pẹ̀lú ayẹyẹ wọ́n wọ gbọ̀ngàn ní ààfin pẹ̀lú àwọn ọ̀gágun àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní ìlú fẹ́sù bá pàṣẹ kí wọ́n mú pọ́ọ̀lù wá fẹ́sù wá sọ pé. agripa aláyélúwà àti gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ bá wa péjọ níbí ọkùnrin tí ẹ̀ ń wò yìí ni gbogbo àwọn júù ní jerúsálẹ́mù àti níbí yan ènìyàn wàá rí mi nípa rẹ̀ tí wọ́n ń kígbe pé kò yẹ kí ó tún wà láàyè mọ́ ní tèmi n kò rí ohun kan tí ó ṣe tí ó fi jẹ̀bi ikú ṣùgbọ́n nígbà tí òun fúnra rẹ̀ ní kí á gbé ẹjọ́ òun lọ sí ọ̀dọ̀ késárì mo pinnu láti fi ránṣẹ́ ṣùgbọ́n n kò ní ohun kan pàtó láti kọ sí olúwa mi nípa rẹ̀ ìdí nìyí tí mo fi mú un wá síwájú yín pàápàá síwájú agripa aláyélúwà kí n lè rí ohun tí n ó kọ́ nípa rẹ̀ lẹ́yìn tí a bá ti yẹ ọ̀rọ̀ náà wò mo rò pé kò bójú mu kí a fi ẹlẹ́wọ̀n ránṣẹ́ láì sọ ẹ̀sùn tí a fi kàn án.